pariwo mọ́. Pariwo mọ́. Pariwo mọ́. Pariwo mọ́ means yell at. Pariwo mọ́ means yell at. Má pariwo mọ́ àwọn ọmọ rẹ. Má pariwo mọ́ àwọn ọmọ rẹ.